ọ̀fẹ́ ẹlẹ́rù níyìn ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí ètò Ògo ẹ eh, abala àgbo ọgbọ́n òun náà ni mo bọ́ sí báyìí pẹ̀lú ìránṣẹ́ láàyè tó máa bá wa ṣiṣẹ́ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹ̀ eh, wọ́n ti wà pẹ̀lú mi ẹ eh, mo ní àǹfààní láti gba bàbá mi àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè lálejò lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni Bishop Dr. David Jésùfẹ́mi láti ìjọ City of David tí wọ́n wà ní ìlú ọgbà Ìkẹjà lẹ́kọ̀ọ́ wa ń bì báyìí bàbá wa ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. ẹ kúlé ẹ rọra sá ẹ ṣeun. ṣé gbogbo lè ń dùn. àdúpẹ́ ọlọ́run dára. mo dúpẹ́ pé mo pè yín sórí ètò Ògo lẹ́ni ẹ̀dẹ̀ jẹ́ mi ọlọ́run àtúbọ̀ máa bá mi sọ agbára yín a máa bá mi sọ di ọ̀tun lórúkọ jésù láì fi àkókò ṣòfò bàbá màmá bá wa sọ̀rọ̀ ọlọ́run ní àkòrí tí mo pè ní orúkọ jésù a nílò láti mọ nǹkan tí orúkọ jésù yìí pàápàá tó túmọ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé atótónu tí mo ti ń ṣe bọ̀ ẹ láti àtàárọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí nípa orúkọ Jésù náà ni ẹ o wọ́n ní ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀ kí gbogbo àwọn kó máa jẹ́wọ́ pé Jésù lolúwa bàbá wa máa bá mi yànnà ná ẹ àkórí yìí lénìí lórí ètò Ògo Ìgbàlà ẹ yá bá mi wá tákàdá yín àti bírò kẹ wá sí ni máa bá mi kọ sílẹ̀ bó bá ṣe ń sọ fún wa ká lè rí i mú lò lẹ́yìn wá ọ̀la bàbá wa ẹnì ṣó ń lẹ̀. Hmm ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. hallelujah. Ah, mo fẹ́ dúpẹ́ fún àǹfààní àti àkókò tá a wà yìí. Hmm. pàápàá jùlọ lórí àkòrí ọ̀rọ̀ yìí àkòrí ọ̀rọ̀ tó lágbára ni. Hmm. Uh, mo wí pé àkòrí ọ̀rọ̀ tó lágbára torí wípé tí a bá wo inú ìjọ káàkiri lónìí hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti rọ́pò orúkọ Jésù. bẹ́ẹ̀ni. àwọn ènìyàn ò mọ agbára tí orúkọ yẹn ní hmm. tí a bá wo inú ìwé Philippian orí kejì hmm. tí a bá yẹ̀ wò láti ẹsẹ̀ bíi ẹsẹ̀ ìkẹjọ hmm. dé ìkẹsàn dé ìkẹwàá bíbélì sọ wípé òun tìká lára rẹ̀ ó jẹ́ Ọlọ́run ó ní ṣùgbọ́n kò rò ó ó ti ara rẹ̀ ba. Hmm ó hmm. tẹrí ara rẹ̀ ba láti má fi ìga dàpọ̀ láti jẹ́ kóun àti ọlọ́run jẹ́ nǹkan náà hmm. nítorí ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó níyìí hmm. ó ní ọlọ́run bàbá sì fún ní orúkọ kan tí ó ju gbogbo orúkọ lọ ó ní nígbà tí a bá dárúkọ jésù ó ní gbogbo eékún àmàwólẹ̀ ó ní gbogbo ẹnu á sì máa jẹ́wọ́ wípé jésù ni olúwa náà èyí ló fi túmọ̀ sí wípé kò sí ni níbi tí oòrùn ti ń ràn lábẹ́ ọ̀run hmm. tí a kò ti gbọ́ orúkọ jésù hmm. kò síbi tí afẹ́fẹ́ ti ń fẹ́ hmm. ní gbogbo àgbáyé tí a kò ti gbọ́ orúkọ jésù náà ohun tí orúkọ jésù dẹ̀ túmọ̀ sí gan-an òun ni wípé. Ah, jẹ́ kí n fi kí n fi eh, kíní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí n fi ṣe àpẹẹrẹ. ó dàbí kí ènìyàn kan fẹ́ lọ síbi tí a ti máa ń gba owó ní hmm. ẹ̀rọ eh, ilé ìtànpé ní ATM kí ènìyàn wá débẹ̀ kó mọ̀ ní káàdì hmm. kó wá lòun fẹ́ gbowó hmm. eh, kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni orúkọ Jésù ti wúlò tó kò sí ohun tí ènìyàn fẹ́ dè ní ayé kí a tó lè ba dé lọ́rùn hmm. orúkọ Jésù gbọ́dọ̀ dá sí kò sí ohun tí ènìyàn fẹ́ tú ní ayé hmm. kí a tó lè ba tú ní ọ̀run hmm. orúkọ Jésù gbọ́dọ̀ dáhùn sí kò sí àdúrà tí ènìyàn fẹ́ gbà kó tó lè di pé a máa gbà á orúkọ Jésù gbọ́dọ̀ kẹ́yìn àdúrà èyí ló túmọ̀ sí wípé agbára wà nínú orúkọ Jésù orúkọ Jésù nìkan ni ènìyàn lè lò tí ogun èṣù á dẹ̀ ṣẹ́ hmm. orúkọ jésù ni ònìkan ènìyàn lè lò tí ayé ènìyàn á dẹ̀ di àtàgbọ́ àtúnṣe hmm. mo gbọ́ kinní kan ní ọjọ́ kan ọ̀rọ̀ tó lágbára ni hmm. ọ̀rọ̀ tó lágbára ni àwọn ènìyàn kan wọ́n láwọn èèyàn kan lọ kí wọn nílé wọn níbi tán lọ nígbà tó débẹ̀ wọ́n wá fẹ́ kúrò nílé wọn àwọn èèyàn kan wá kí wọ́n wá ń sọ fún wọn pé ah a fi orúkọ Jésù sí yín o hmm. àwọn yẹn wá rẹ́rìn-ín pé orúkọ Jésù wẹ́ etí Jésù pàápàá bá máa jòkó sínú mọ́tò tá a wà yìí hmm. àfi tó bá máa mánéjì inú boot hmm. wọ́n kàn ṣàwàdà ń tiwọn bí wọ́n dẹ̀ ti gbéra tí wọ́n ti rìnrìn àjò wọn lọ. Hmm ọkọ̀ wọn dẹ̀ l'accident hmm. ìjẹ́ mọ̀ wípé gbogbo ẹni tó wà nù mọ́tò yìí wọ́n dẹ̀ kú lójú ẹsẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n máa ṣí ẹ̀yìn boot hmm. níbi tí kírètì ẹ̀yìn tútù tán àti ìṣe wà ìkankan ò dẹ̀ pa lára hmm. nítorí pé orúkọ Jésù wà nù boot eh. àwọn ènìyàn tó wọnú mọ́tò wọn làwọn ò nílò ẹ̀ orúkọ tó ní agbára ni mo tún gbọ́ ọ̀rọ̀ kan ní ìgbà kan ah, lẹ́nu ìkànnú àwọn bàbá wa nù Olúwa. Ah, Bishop David Oyedepo hmm. ọ̀rọ̀ tó ti pẹ́ ni hmm. eh, ńgbà náà bàbá sì máa ń lo bítù hmm. wọ́n láwọn àtìyàwó wọn rìnrìn àjò ní ọjọ́ kan wọ́n ti rìnrìn àjò yẹn lọ wọ́n ní òjijì ní ọkọ̀ àjàgbé ńlá yìí yọ tírélà bó ti yọ sí wọn wọn ò mọbi tán máa yà sí bóyá ọ̀tún ni bóyá òsì ni ìyàwó wọn bẹ̀rẹ̀ sí ní pariwo orúkọ Jésù orúkọ Jésù orúkọ wọn ní bàbá bàbá dẹ̀ wojú yà pé ó ti tó orúkọ jésù ẹyọ kan ti tó. kábíyèsí. wọ́n ní bàbá ní báwọn wọ́n ní bàbá ṣe sọ pé orúkọ jésù ẹyọ kan ti tó báyìí wọ́n ní ohun tí wọ́n kàn ṣàkíyèsí ni wípé wọn ò rí tírélà wájú wọn mọ́. kábíyèsí o. bóyá wọ́n gbé mọ́tò tiwọn gorí ẹ̀ kọjá sódì kejì hmm. wọn ò lè ṣàlàyé hmm. orúkọ jésù ní agbára kábíyèsí orúkọ jésù ní agbára hmm. orúkọ jésù ní agbára orúkọ tí ikú orúkọ tí à ń gbọ́ tí à ń sá wọlé ni ẹ ẹ wo kinní kan ní ọjọ́ kan àwọn ọmọ ẹ̀yìn wọ́n ń ṣiṣẹ́ ẹ̀yìn rere lọ hmm. nígbà tó ń ṣiṣẹ́ ẹ̀yìn rere lọ yẹn bíbélì sọ yìí pé wọ́n dé ibì kan hmm. nígbà tó ń dé ibẹ̀ ó dàbí ìgbà tí ọ̀rọ̀ bá fẹ́ dojúrú hmm. ṣùgbọ́n níbi tí wọ́n wà orúkọ Jésù wà pẹ̀lú wọn bẹ̀ bí wọ́n ti sọ pé ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni ìdíjà kẹjọ. Hmm. so orúkọ tí ènìyàn á pè tí hmm. ìjì á dákẹ́ ni. dàdà hmm. mo fẹ́ kí a mọ kíní kan o ohun tó ń fà á nínú ìjọ lẹ́nìí tó fi ń dàbí ìgbà tó jẹ́ wípé agbára ọlọ́run ò sí ní ìdìgbà kan mọ́ òun ni àwọn ènìyàn ò mọ bí orúkọ náà ti ní agbára tó ni. ẹsẹ̀ àsáré gbọ́ bàbá wa. bí wọ́n bá mọ̀ bí orúkọ yẹn ti lágbára tó ènìyàn á mọ̀ wípé ńgbà tó o bá pe orúkọ yẹn ohun tí a fún gbogbo ayé gẹ́gẹ́ bí èdìdí sí àdúrà gẹ́gẹ́ bí èdìdí sí ìbéèrè wa that is ohun tí ọlọ́run fún ara rẹ̀ á fi rí lẹ́tà wa kà nígbà tá a bá gbàdúrà ó dìgbà tí a bá tó fi èdìdí orúkọ Jésù lé àwọn áńgẹ́lì ò ní gbé àdúrà ènìyàn lọ síwájú bàbá lórí ìtẹ́ tí èdè di orúkọ Jésù bá sí ń bẹ hmm. nítorí pé nígbà tó wá tó kú hmm. tó jíǹde hmm. tó lọ sọ́dọ̀ bàbá lọ́hùn ni bàbá fi yé wípé orúkọ tiẹ̀ nìkan náà fi lè rí nǹkan gbà lọ́dọ̀ wa ń bí kábíyèsí olúwa ó sì dàbí pé kí bàbá wa máa sọ ọ̀rọ̀ yìí lọ kán máa bá wa sọ lọ ẹ ó dá mi lójú pé ẹ̀kọ́ nípa orúkọ jésù yìí ó sì máa tún ní apá kejì ṣùgbọ́n bàbá kó tó di pé ẹ parí iṣẹ́ ìránṣẹ́ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹ bá mi fi orúkọ Jésù pàṣẹ sínú ayé àwọn èèyàn ní ọgbọ̀n seconds for thirty seconds ẹ bá mi pàṣẹ sínú ayé àwọn tó ń wò yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa ń lé ohun kan ṣoṣo tí a fi fún wa náà lórúkọ Jésù orúkọ Jésù yìí náà ni mo fẹ́ fi pàṣẹ sínú ayé yín. Mm-hmm ẹja gbàdúrà orúkọ jésù àmín ìwọ ọmọbìnrin tó ń gbọ́ mi yìí hmm. ọmọbìnrin wo ló wà lórí àìsàn yìí hmm. lórúkọ jésù ìwọ náà dìde lórí àìsàn àmín jésù àwọn tó àwọn kan wà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. iṣẹ́ wọn ò lọ déédéé ah, lórúkọ jésù mo pàṣẹ iṣẹ́ yín kó dìde ńlẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni máa lọ déédéé ẹ wo bàbá tó ń wò mí lórí àìsàn yìí hmm. lórúkọ Jésù mo pàṣẹ ìwòsàn hmm. ìwọ àìsàn lágọ̀ọ́ ara bàbá ó yá jáde ó yá jáde ó yá jáde inú ilé kan ni mò ń wò yìí hmm. ìdílé kan ni mò ń wò yìí ìdílé tí ọkọ àtìyàwó ò gbé lálàáfíà yìí ah, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù nìkan ni mo fi sọ̀rọ̀ wípé àlàáfíà kó wọnú ilé yẹn wá. àmì jésù. bíbélì sọ wípé ní ọjọ́ kan wọ́n wà ní ojú odò ìjì ńlá kan dẹ̀ dé tó ń jà bíbélì sọ pé jésù ń sùn mm. ó fi pílò rọrí mm. ìjì náà lágbára àwọn ọmọlẹ́yìn kígbe wípé olùgbàlà ò wá gbà wá orúkọ jésù yìí náà mo fi súre fún gbogbo èèyàn mm. lónìí lórúkọ jésù ìjì ayé yìí kò dákẹ́jẹ́. àmì jésù mo gbàdúrà fún ilé iṣẹ́ yìí mm. níbi tí a ti ń gbọ́ wa tá a ti ń wò wá yìí mm. lórúkọ Jésù iṣẹ́ yìí kó máa lọ síwájú orílẹ̀-èdè ìlú Èkó kó mm. gba àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù a ò ní rí ibi àwọn olórí wa pátápátá lọ́tún lọ́sì lórúkọ àgbàdúrà àlàáfíà lọ́kọ̀ wà pẹ̀lú wa ìránṣẹ́bìnrin yín náà tí ẹ lò fún ètò yìí ọ̀run kó máa gbé síwájú ọwọ́ Ọlọ́run kó wà pẹ̀lú yín bẹ́ẹ̀ lórí o ògo fún orúkọ Olúwa Jésù Olúwa wa dáàdi mi níṣẹ́jú kan ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé àti ìjọ kan tí ń wò yín. èmi tí ẹ̀ ń wò yìí àti Facebook yín. èmi tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ni Bishop David Dr. Bishop David Jésù Fẹ́mi lórúkọ mi ìjọ wa wà ní ìlú ọgbà bí tí ẹ bá dé number twenty seven yàyà àbátan ìbẹ̀lẹ̀ ti máa rí wa. now uh, Facebook account wa òun ni David Jésù Fẹ́mi hess ẹ lè rí wa wò ń bẹ ẹ lè rí wa bá sọ̀rọ̀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 nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ eré àti ayọ̀ náà ni kí n tún fi pàdé yín ó dàbọ̀.